hallelujah ògo ni fọlọ́run o adúpẹ́ hallelujah hallelujah hallelujah àyìn ológo hallelujah ni o adúpẹ́ hallelujah ògo ni fọlọ́run o. adúpẹ́ ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè fún ẹni tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo ẹni tó ní ayé tó ní ẹ̀kún rẹ̀ ẹni tó dá ohun gbogbo nínú ayé ẹni tí kò fi ìgbà wa pa wá lẹ́kún mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ mo dá ògo padà sọ́dọ̀ ọlọ́run lórí ayé ìwọ tó ń gbọ́ mi níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi ní fún ìrìnàjò ọ̀sẹ̀ tó kọjá fún ìwàláàyè Ọlọ́run nínú ayé rẹ fún ìwàláàyè Ọlọ́run nínú ìdílé rẹ fún ìwàláàyè mi ni tí ń jẹ́ èmi ni nínú nínú iṣẹ́ rẹ lọ́nà rẹ gbogbo mo dá ògo padà sọ́dọ̀ Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀ ìrìnàjò ọ̀sẹ̀ tuntun yìí mo béèrè fún àánú àánú ńlá àánú ńlá mo béèrè rẹ̀ sínú ayé ìwọ tó ń gbọ́ mi lórúkọ jésù wàá rí àánú gbà àánú tó borí ogun gbogbo àánú ńlá ọlọ́run lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù wàá rí àánú gbà àánú tó fi tó tí ó tí ó ṣe tiẹ̀ ní àṣepé àánú ńlá àánú ńlá lọ́dọ̀ ogun lọ́dọ̀ ènìyàn lọ́dọ̀ ọlọ́run lórúkọ jésù wàá rí àánú gbà mo wí nínú àṣà agbára ọlọ́run nínú ìrìn àjò ọ̀sẹ̀ tuntun yìí lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù gbogbo ibi tí ọ̀nà ti dí mọ́ àánú Olúwa kó lọ la ọ̀nà fún ọ àánú kó la ọ̀nà àánú kó la ọ̀nà ògo ni fún orúkọ Olúwa àgbádá agbára tuntun òní mo béèrè sínú ayé rẹ Bíbélì wípé lákòótán ara ẹ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀ agbára Ọlọ́run tí ò láfiwé òní mo béèrè agbára ńlá ju ti ogun agbègbè ibi tó wà tó jù lọ agbára yẹn ọlọ́run kó gbé wọ̀ lórúkọ jésù ọlọ́run kó gbé wọ̀ ìgbà yòówù kó máa gbọ́ ìrè àdúrà ibi yòówù kó ti máa gbọ́ àkókò yòówù kó máa gbọ́ agbára ọlọ́run jehova kó wọnú ayé rẹ lọ agbára ńlá. tí ò ṣeé mú tí ò ṣeé dá dúró tí ò ṣeé dí lọ́wọ́ tí ò ṣeé bájà fẹ́mi òkùnkùn agbára ńlá tó borí sátani àti àwọn ọmọ ogun rẹ̀ agbára tó jí jésù dìde nínú òkú tí ẹnikẹ́ni ò lè dí lọ́wọ́ agbára tí ó ṣe ọ ní aláṣeyọrí nínú rere gbogbo lórúkọ jésù máa gba agbára ọlọ́run ó yá gba agbára ọlọ́run ó yá gba agbára ọlọ́run ó yá gba agbára ọlọ́run ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù kristi nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo béèrè ńlá fún agbára ọlọ́run lẹ́ẹ̀kan sí èyí tó fi ní ìrìn àjò ọ̀sẹ̀ yìí gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ yìí gbogbo wákàtí tó wà nínú rẹ̀ èyí tó fi ní ìrìn àjò ìrìn àjò ojú oorun ni ìrìn àjò ẹ̀mí ni ìrìn àjò orí ilẹ̀ ni torí ọ̀kadà ni ti mọ́tò ni torí ọkọ̀ ojú omi tòfurufú ni ah agbára ńlá tí ó mú ọ rìn tó rìn lánìí àrìnyè tó ní farapa tíbi ò ní bá ọ táyé ò ní ṣá ọ lọ́gbẹ́ agbára rọ́bì dànù ó yá gba agbára ọlọ́run ó yá gba agbára ọlọ́run ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù ni mo tún wí nínú agbára ńlá kristi agbára tí yóò máa jà fún ọ níbi tí àwọn ọ̀tá ti kóra jọ pọ̀ lójú ọ̀nà ayé rẹ̀ níbi tí àwọn ọ̀tá ti kóná ogun jọ nípa tirẹ̀ agbára tí ó jà fún ọ agbára tí ó jà fún ọ tí ó sórí rẹ̀ dórí àṣẹgun gba agbára ọlọ́run agbára ọlọ́run kò wọlé sínú ayé rẹ̀ agbára ọlọ́run kò wọlé sínú ayé rẹ̀ agbádá agbára ọlọ́run lórúkọ jésù lórúkọ jésù ẹ̀mí mímọ́ kó dàbọ̀ ọlọ́run ògo ni fún orúkọ olúwa mo tún wí nípa tiẹ̀ lẹ́ẹ̀kan sí gbogbo ogun agbègbè rẹ gbogbo ogun àyíká rẹ gbogbo ogun tó ní okùnbi tó gbègbà lórúkọ jésù agbára ńlá tí ó sọ ẹ́ di aṣẹ́gun lórí gbogbo ogun yìí gba agbára gba agbára agbára tí ó fún ọ ní ìṣẹ́gun lórí agbára òkùnkùn tí ń bẹ nídìí ọ̀rọ̀ ayé rẹ agbára tí ó fún ọ ní ìṣẹ́gun lórí gbogbo agbára tó fọwọ́sowọ́pọ̀ tí sagbára òkùnkùn tí ń bẹ ń di ọrọ̀ ayé rẹ tí ń bẹ ń di ayé ọrọ̀ ọmọ rẹ tí ń bẹ ń di ọrọ̀ ayé ìgbéyàwó rẹ agbára ńlá agbára ńlá tó ju ti gbogbo òkùnkùn yìí lọ tí ó fún ní ìṣẹ́gun lórí wọn lórúkọ Jésù gba agbára gba agbára ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa agbára tó borí ogun ènìyàn agbára ńlá tí ó ṣe apostle paul wípé èmi lè ṣohun gbogbo nínú kristi ẹni tó ń fi agbára fúnni lórúkọ jésù lórúkọ jésù agbára ọlọ́run eléyìí tí ó mú ọ borí gbogbo ogun ayé lórúkọ jésù gba agbára ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ògo tó ti mú wáyé táyé jà ọ́ lólè rẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ Ọlọ́run àwọn wòlíì kó gbà fún ọ. Ẹ̀mí àwọn wòlíì kó gbà fún ọ. Lórúkọ Jésù lọ́sẹ̀ yìí ò ní ṣìṣe, ò ní kábàámọ̀, ò ní jẹ̀korò. Lórúkọ Jésù ò ní jẹ̀korò. Lórúkọ Jésù ò ní jẹ̀korò. Ibi ò ní bọ̀ ọ́. ò ní jẹ́ tiẹ̀. Lórúkọ Jésù májẹ̀mú àti ète ọ̀tá lórí ayé rẹ kó yí dànù lónìí ògo ni fún ọlọ́run wa mo gbàdúrà gbogbo ẹ̀dákẹ́dá tí ń dọdẹ ẹ̀mí rẹ tí ń wá ẹ̀mí rẹ nítorí ògo láti pa gbogbo ẹnikẹ́ni torí ìran ọ̀la rẹ tó ń làkàkà tó ń wọ́nà láti ba ètò ọlọ́run jẹ́ nínú ayé rẹ yóò fẹ̀mí ara ẹ̀ di igun ògo ni fún ọlọ́run lẹ́ẹ̀kan sí ìdájọ́ ka ènìyàn lórí rẹ ọ̀run yí ìdájọ́ yìí po ìdájọ́ òkùnkùn lórí rẹ olúwa yí dànù ìdájọ́ ibi tá a ṣe lé ọ lórí fún ti òpin ọdún yìí ẹ̀mí mímọ́ yí dànù ò ní fi ìbànújẹ́ parí ọdún yìí ò ní fi ibi parí ọdún yìí ò ní fi ìdààmú parí ọdún yìí lórúkọ jésù kristi ti násàrẹ́tì òní mo wí nínú ìwé jeremiah fifteen twenty one olúwa ṣèlérí wípé òun ó gbà wá lọ́wọ́ ogun lọ́wọ́ ogun alájọbí lórúkọ Jésù kó dáyé rẹ nídè lọ́wọ́ ogun àrìnàkò kó dáyé rẹ nídè aláṣepé kó ṣe tiẹ̀ yọrí ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò san ọ́ lọ́sẹ̀ yìí yóò dára fún ọ ó rí ojú rere wàá rí àánú ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa ọ̀sẹ̀ yìí á pè ọ́ ọ̀sẹ̀ yìí á san ọ́ ọ̀sẹ̀ yìí á pé ọ lọ́la Jésù Olúwa ọ̀sẹ̀ yìí yóò pé ọ ọ̀sẹ̀ yìí á san ọ́ fún rere lọ́sẹ̀ yìí yóò dára fún ọ lọ́la Jésù Olúwa lọ́sẹ̀ yìí yóò dára fún ọ lórúkọ Jésù Kristi ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé Olúwa yóò sọ gbogbo ọ̀tá rẹ di ẹni ìkọlù lórúkọ jésù ìlérí ọlọ́run yóò ṣẹ mọ́ ọ lára yóò ṣẹ mọ́ ọ lára ògo ni fún orúkọ rẹ gbogbo àdáwọ́lé rẹ kò yọrí sí rere gbogbo ẹ̀tọ́ rẹ tó bọ́ hà lọ gbà padà gbogbo ẹ̀tọ́ rẹ lọ gbà á nínú ọ̀sẹ̀ yìí lọ gbà á ogun ọ̀run ìrànlọ́wọ́ kó dìde sí ọ kó ràn ẹ́ lọ́wọ́ lọ́nà gbogbo kó ṣààbò lórí ayé rẹ alábìrán ibi yẹn lórúkọ jésù kò ní ṣẹlẹ̀ ọ lórí olè ẹ̀mí ò ní jà ọ́ olè tara ò ní jà ọ́ adigunjalè òkùnkùn ò ní wọlé tọ̀ ọ́ gbogbo ètò sátánì láti folè jà ọ́ jésù gbé mi kó gbé lálàáfíà gẹ́gẹ́ bí abíamọ lórúkọ jésù lórúkọ jésù lópin ọdún yìí bó ti wù kéwu ó pọ̀ tó wọn ní rúkú ọmọ káwa mọ́lé lórí ọmọ àní ṣọ̀fọ̀ ìrìn àjò tá a rìn tí ò ní fògo fọlọ́run lórúkọ Jésù a ò ní lọ gbogbo èyí tá a bá lọ ọlọ́run yóò pa wá mọ́ yóò jẹ́ alfa wa yóò sì jẹ́ omega wa ìbànújẹ́ déèwọ̀ wa ẹkún ò sí déèwọ̀ ìbànújẹ́ déèwọ̀ lórí àwọn olóore wa lórí ọ̀nà wa gbogbo lórúkọ Jésù ìbànújẹ́ déèwọ̀ ògo ni fún ọlọ́run wa paríparí rẹ̀ ìrànlọ́wọ́ ńlá ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run kó dìde sí ọ wà á rí ìrànlọ́wọ́ rẹ̀ lórí ọmọ wà á rí ìrànlọ́wọ́ rẹ̀ lórí ọkọ wà á rí ìrànlọ́wọ́ rẹ̀ ní gbogbo ọ̀nà ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ lórí iṣẹ́ rẹ lọ́sẹ̀ ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ lórí ọmọ rẹ lọ́sẹ̀ ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ lórúkọ jésù lọ́nà gbogbo níhà gbogbo lórúkọ jésù ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ onínítòótọ́ èmi ó ràn ọ́ lọ́wọ́ èmi ò fọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè ìrànlọ́wọ́ ńlá tí ó sọ̀rọ̀ rẹ dayọ̀ látọ̀dọ̀ olódùmarè kó dìde sí ọ kó lu àwọn èèyàn fún ọ kó lu áńgẹ́lì fún ọ kọ́rọ̀ rí ó dayọ̀ kẹ́gàn ó dògo ògo ni fún olódùmarè jésù kristi olúwa àti olùgbàlà wa àmín àmín àmín lórúkọ jésù bí o ti ń fi gbàgbọ́ gbọ́ àdúrà yìí bẹ́ẹ̀ náà ni mo sọ tẹ́lẹ̀ inú agbára ọlọ́run gbogbo ìrètí ń bẹ nínú àdúrà yìí yóò ṣẹ mọ́ ọ lára ó ní ẹni tó bá gba wòlíì ní orúkọ wòlíì yóò jèrè wòlíì lórúkọ jésù olùgbàlà nínú gbólóhùn àdúrà gbogbo wọ̀nyí bí o ti ń fìgbàgbọ́ gbọ́ wà jèrè ọlọ́run wà kéré àdúrà mọ́ gbàgbé pé orí ọ̀fẹ́ la ní láti tún rí ọ̀sẹ̀ yìí lo ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run lò ó nínú ìfẹ́ ti kristi lò ó gẹ́gẹ́ bí Kristi ti fẹ́ mú kí ọ̀sẹ̀ yìí kó pé Kristi lórí ọ̀rọ̀ ayé rẹ sì máa fi ìgbà gbogbo ro ìgbà àti àkókò tí ọmọ Ọlọ́run padà bọ̀ dídé rẹ kò ní bá wa nínú ìbànújẹ́ a ó bàjọba ayérayé ògo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa. kò sí ń ta ó ṣàkàwé rẹ Ọlọ́run mi kí la ó fi ṣàkàwé rẹ Ọlọ́run mi o kò sí ohun tá ó fi ṣàkàwé ẹlẹ́dàá mi ọba tí ọlá rẹ̀ ń milẹ̀ gbẹlẹgbẹlẹgbẹ ọba tí ọlá rẹ̀ ń mi ríyẹ́ríyẹ́ gbogbo ènìyàn ẹ bá mi gbé bàbá ga ọba tọ́lá rẹ̀ ń milẹ̀. àròkàn táyé fi ṣẹ̀rọ bá mi bàbá jẹ́ odópin. ọ̀rọ̀ àròkàn táyé fi ṣẹ̀rọ bá mi bàbá jẹ́ odópin ara mi. ọ̀rọ̀ àròkàn táyé fi ṣẹ̀rọ bá mi bàbá jẹ́ odópin. ọ̀rọ̀ àròkàn láyé fi ń ṣẹ̀rù bá mi bàbá jẹ́ olófin. wá gbọ́ wá gbọ́ o bàbá mo ti bá Jésù sọ̀rọ̀.